eléyìí ò ń ṣe orin tí mo kọ̀ gbé sílẹ̀ àwọn òbí tí wọ́n bá kara wọn yẹ tí wọ́n wà ní position láti lè kọ orin yẹn ẹkún ayọ̀ á gbọ̀n wọ́n torí pé wọ́n lè kọ orin báyìí àwọn òbí tí wọn ò lè kọ ọ̀pọ̀lọpọ̀ òbí tí ò bá lè kọrú ẹ̀ ọ̀dájú abiamọ ni wọ́n ọ̀dájú abiamọ ni wọ́n wọn ò tiẹ̀ ní kí ẹ̀ ṣùgbọ́n wọ́n ti mọ̀ wípé ayé àwọn wọ́n ti fi àwúrò àwọn òbí bẹ́ẹ̀ wọ́n ti ba ayé ọmọ wọn jẹ́ wọ́n ti fi ìgbésí ayé wọn ba ayé ọmọ wọn jẹ́ spiritually physically mentally psychologically so tí n bá sọ pé ẹ̀yin òbí tí Ọlọ́run kà yín yẹ láti wà position Lati lè kọrú orin a orin yẹn máa lọ gan o ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ àfi tí mi bá fẹ́ compose orin tí bá fẹ́ compose orin lara mo lè ṣe bá fẹ́ compose orin pẹ̀lú ìmísí mo mọ bí mo ṣe máa dúró tí mo máa bá Ọlọ́run sọ̀rọ̀ orin yẹn máa lọ fà gan honestly but tó bá ti mọ̀ pé òtó gbangba sùn lọ yẹ má kọ orin yẹn bọ̀ ìwọ tó bá tó gbọ́ngbọ́n sùn lọ́yẹ tó lè kọ orin yẹn tó lè pé mọ́ra ẹ̀ à mo kí ẹ kú oríire irú ẹ̀yin ilẹ̀ máa fún mi lówó àtọkùnrin àtobìnrin èyí tó bá jẹ́ obìnrin obìnrin lórin yẹn wà fún gbogbo abiyamọ obìnrin bọ ọkùnrin náà tó péré ẹ ní abiyamọ tó bá ti ń sọ obìnrin ìwọ náà máa pè mọ́ra ẹ máa pè mọ́ra ẹ torí ọkùnrin náà máa ń ṣèkà ọkùnrin náà máa ń ba iye ọmọ ọlọ́mọ jẹ́ so ọkùnrin náà máa ń ọkùnrin tí ìyá tó ọkùnrin bá wà tójú òun ló tọmọ tọmọ yẹn ò níyà tí ọkùnrin yẹn ò dẹ̀ wùwà dáadáa ó ṣeé ṣe kọ́mọ yẹn jèrè iṣẹ́ ọwọ́ tí bàbá ẹ̀ ṣe bọ̀ tọmọ yẹn bá níyà nígbà mi tí bàbá ò bá da tí ìyá bá da tó rì déédéé tí ò bá tọmọ lọ́mọ jẹ́ àkóbá bàbá lè má ran ọmọ àkóbá ìyá ran ọmọ ṣáá ni ẹ̀yin ìyá ẹ ṣe rere ẹ ṣe rere o ẹ lè rò bóyá ọmọdé yín máa ọmọdé bùrókò ó bojú ẹ̀yìn òjọ́ kọ́ lolúwerè ń pa ni àwọn kan wà tó jẹ́ pé ẹ lè ṣẹ̀ bóyá tí wọn ò fẹ́ wàhálà àbí tí wọn ò kí ń jà ṣùgbọ́n tí wọ́n á máa fi ẹjọ́ yín sun ọlọ́run tọmọtọmọ níkọ̀rọ̀ wọ́n á dẹ̀ máa pe àdàbí níkọ̀rọ̀ lẹ́yìn lórí wípé àdàbí tí ń bá ṣẹ̀ àdàbí tí mo bá deserve nǹkan tó ṣe àdàbí tí mi ò bá lo inú kan wọ́n á dẹ̀ máa pè é lẹ́yìn lórí níkọ̀rọ̀ wọ́n máa fi ẹ̀ wọ́n máa wọ́n di wọ́n di èṣù níwájú jóòbù níwájú ọlọ́run fún yín wọ́n máa fi yín sun ọlọ́run pé tẹ bá dẹ̀ kó sílẹ̀ lóòótọ́ irú àwọn ọmọ irú àwọn irú àwọn èèyàn yẹn lè máa ṣẹ̀yìn ẹni tí ò bá ti ṣẹ̀ ẹ́ pàápàá ẹni tó bá gbé ẹ lórí ẹni tó bá tí ò bá kí ń sọ̀rọ̀ òun ni kẹ́ máa sábà jù nígbà bíi tí yóò bá ń sọ̀rọ̀ nígbà mi téèyàn ò bá ṣe wàhálà kì í ṣe pé bóyá èròjà máa ń ba anybody kò sẹ́ni tó ní monopoly of madness mo sọ níbi ìbàmú ní tó bá lọ ya wèrè ibi tí wèrè tiẹ̀ dé ibẹ̀ ni tẹlomi ti bẹ̀rẹ̀ oníkálukú kò mọ bó ṣe ń fi wèrè aláṣọ wà wèrè alágànná wà wèrè oníwòwò túwòwò wà wèrè tó jẹ́ wípé ẹ ní mọ̀ pé wèrè ni tó jẹ́ wípé eku á dẹ̀ máa ṣẹnu wẹ́rẹ́wẹ́rẹ́ jẹlé á dẹ̀ máa fàtẹ́gùn sí fún yín àwọn ló burú jù wèrè tí gbogbo èèyàn mọ̀ pé àwèrè ah, lélẹ́yìí ó burú ó da bọ́ ẹni tí ò kí ń sọ̀rọ̀ tí ò kí ń bínú tí ò tó nírẹ̀lẹ̀ òun ló yẹ kẹ́ máa bẹ̀rù jù nítorí ẹ orin yẹn hmm, ìwọ tó bá mọ rẹ lábíamọ tó fọ sí kàtígórì tó lè kọ orin yẹn mo kí ẹ kú oríire in fact after tí orin yẹn bá jáde randomly màá bless gbogbo obìnrin tó bá tí mo bá rí wípé bóyá nínú comment section orin yẹn bóyá mo rí pé wọ́n lè kọ orin yẹn honestly àbí wọ́n lọ ṣe fídíò kékeré mo rí pé wọ́n kọ orin yẹn wọ́n pè mọ́ra wọn fúnra mi máa bless irú àwọn obìnrin bẹ́ẹ̀ torí orin yẹn kò ní easy tó o bá rìn déédéé kó o lè kí slate ẹ mọ̀ pé o bá yí ọmọ ọlọ́mọ jẹ́ rí kí slate ẹ mọ̀ wípé o gbomi jẹ́ lọ́wọ́ o lójú ẹni tí o ṣẹ́ rí kí slate ẹ mọ̀ wípé o jèèyàn lẹ́sẹ̀ o ò dúró ní dúró kí tẹlòmíì bàjẹ́ rí tó o bá ní clean slate bẹ́ẹ̀ yẹn ah o ò ní lè kọrin yẹn wàá máa tán bá ti ń kọ́ báyìí wàá ṣe mm, mm, mm. ẹ lè rò pé ó ń fọ́nu kí ni irú orin wo ni ẹjọ́ jáde ẹjọ́ òdìjọ́ náà ẹ kúkú mọ̀ pé mi ò kí ń disappoint yín ẹjọ́ òdìjọ́ birthday mi eléyìí lẹ rí tẹ̀ ń sọ ẹ má wọ̀rí ẹ jẹ́ kí ìyẹn wá ẹ jẹ́ kí ìyẹn ẹ jẹ́ kó díjọ́ birthday mi ẹ gbọ́ winiwini ìyẹn gbọ́ títà ojókòó ẹ jọ ìjọ birthday mi náà mo lè má ní time láti tún sọ ilé yìí mọ́ àwọn àgbàlagbà from sixty five hundred àgbàlagbà mo máa invite wọn mo sì ń rò ó mo sì ń rò ó tọ́lọ́run bá fún mi ní orí ọ̀fẹ́ mi ò tí ì conclude o pé bóyá màá pa màálù màá ní kàn ṣe ràpò rice kan káwọn èèyàn kàn máa wọlé kàn máa jẹun kàn máa ṣàdúrà mo sì ń rò ó mo sì ń rò yẹn ni bọ̀ èyí tí mo lè sọ fún yín tí mo mọ̀ pé ó ti dúró báyìí ó ní hundred oúnjẹ fún àwọn àgbàlagbà tán dẹ̀ máa gbé lọlé tí ẹ̀dá wọn máa ṣe àdúrà àwọn àgbàlagbà yẹn ẹ má kọ̀dẹ̀ múra ẹ má kọ̀ múra wá lásán pé ẹ kàn fẹ́ wá gbóúnjẹ o ẹ múra bẹ́ẹ̀ ni pé fẹ́ lọ celebrate ọmọ yín ẹ múra pé ẹ fẹ́ lọ celebrate èmi ọmọ yín torí ẹ máa gé cake ẹ máa gé cake ẹ máa kọ orin tí ó máa jáde yẹn máa jó sí ẹ máa ṣàdúrà ìwọ àgbàlagbà tó bá wà láàárín wọn tó bá ti mọ̀ pé òórìn déédéé má bá wọn kọrin yẹn tó bá ti ń kọ́ ṣàbọ̀ sẹ́yìn bọ́ sẹ́yìn má bá wọn kọ́ torí pé orin yẹn máa come to pass àṣẹ bó bá ṣe ń kọ orin yẹn àṣẹ láti òkè wá máa sọ̀kalẹ̀ pẹ̀lú orin yẹn before birthday mi tawẹ́tawẹ́ la máa release ẹ̀ àṣẹ máa sọ̀kalẹ̀ sórí ẹ̀ bó bá ṣe ń kọ́ so o máa wulẹ̀ kọ́ tó bá ti mọ̀ pé orin dédé táwẹ́táwẹ́ tàdúrà tàdúrà ti oríṣiríṣi la máa release ẹ̀ so that tó bá ń kọ́ tó o bá tó o bá tó o bá wọ̀t láti kọ́ tó kójú òṣùwọ̀n tó bá kọ́ bó ṣe máa rí nìyẹn ṣùgbọ́n tó bá kójú òṣùwọ̀n tó bá kọ́ bẹ́ẹ̀ náà ló ṣe máa rí so then ìyẹn gbọ́ tìta ojókòó ẹ jọ ẹ̀yin obìnrin tẹ wà ní London tẹ wà ní America tẹ wà ní US tẹ wà ní Canada mo ní àwọn ọkùnrin kan lọ́wọ́ tí wọ́n ń fẹ́ obìnrin àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń send message mi pé ẹ̀ẹ́rí kí ni ó dóko ó ti dóko tipẹ́ tó ṣe mm, ó sì ń dóko lọ́wọ́ tó ṣe ha ẹ rí i pé about thirty, fifteen thousand comments. ni comment tó dẹ̀ kún bẹ́ẹ̀ tó pọ̀ jù àwọn obìnrin tí wọ́n rókódó ni irú ẹ̀ ní èèyàn kan mo ti matchmake èèyàn kan from Manchester to Nigeria ó fẹ́yàn Nigeria ẹ̀yin obìnrin tẹ́ bá fẹ́ ọkùnrin ní Niger tẹ́dẹ̀ wà labroad ẹ jẹ́ kí n mọ̀ ẹ kọ sí mi because àwọn ọkùnrin kan wà ní Niger tán ti retire tán dẹ̀ ní owó ara wọn lọ́wọ́ ìmí ní ten years visa ìmí lè wọlé ó lè jáde bọ̀ wọn ò lè gbé nílùú òyìnbó so ẹ má ẹ má rule wọn out tó bá jẹ́ obìnrin tó wà nílùú òyìnbó tí kì í ṣe pé bóyá òun wà after pension bàbá oníbàbá ọbọ tó fẹ́ ànírú àwọn bàbá yẹn máa ń fẹ́ láti stay pẹ̀lú obìnrin irú ẹni tí mo match make lé nísìn sixty ni lady yẹn forty eight so irú àwọn bàbá yẹn wọ́n máa ń stay pẹ̀lú obìnrin so tó bá ní tó bá wà labroad ní diaspora tó fẹ́ ọkùnrin ní nàìjíríà láwọn tó ti retire láwọn tí ó jẹ́ pé widower kọ sí mi tó bá dẹ̀ wà ní London tó wà lamẹ́ríkà tó wà ní Canada tó jẹ́ obìnrin mo ní àwọn obìnrin kan lọ́wọ́ but sherry eh, Amẹ́ríkà jẹ́ ìlú tó tóbi tó jẹ́ wípé èlò èèyàn tó ń gbé ní Houston ó lè má lè fẹ́yàn tó wà ní Maryland so problem tí mo máa ń ní pẹ̀lú Amẹ́ríkà nìyẹn so tó bá jẹ́ obìnrin tó wà lamẹ́ríkà kọ sí mi tó bá àwọn ọkùnrin tí mi gbọ́dọ̀ tó sọ pé tó bá jẹ́ ọkùnrin torí àwọn ọkùnrin tó kọ sí mi wọ́n pọ̀ àwọn ọkùnrin gọtì ẹ pọ̀ nínú group mi gan tí ò sóbìnrin so tó bá jẹ́ obìnrin kọ sí mi tó bá fóbìnrin tó wà ní òun pè mí lórí lórí fídíò ṣó ya wèrè ni àní ẹ má máa ẹ má máa ṣe àṣà wèrè yẹn pẹ̀lú mi ẹ ya nǹkan ṣe ẹ ni mo mọ ẹ rí ni kí ló fẹ́ fa rubbish ń pè mí lórí fídíò you blocked kí ló ṣe ẹ́ nonsense játijàti so tó bá tó bá jẹ́ obìnrin pè mí send voice note sí mi ẹ send voice note sí mi ọkùnrin náà ẹ send voice note sí mi nísìnyí kí tiẹ̀ tó máa dá àwọn èèyàn ló ẹ máa sanwó fún mi ní ìdẹ̀ ní refund ẹ̀ because ó dàbí pé àwọn a lot of people wọ́n to take me for granted mi ò stupid ó mo nǹkan kí n fẹ́ níyàn lára ni o nǹkan tí mo ń ṣe ó tó kẹ́ máa ní à mo fún yín ní nǹkan báyìí lóṣùbọ ẹ mọ̀ pé mò ń níyàn lára mo níjọ birthday mi you must gift me níjọ birthday mi dandan ni kò bá jẹ́ one naira látọwọ́ gbogbo ẹ̀yin abiyamọ pẹ̀lú ọpọlọ tí mo fi gbé kinní yẹn kalẹ̀ abiamọ tó mọra ẹ lábiamọ ni o ọkùnrin obìnrin tó mọra ẹ lábiamọ you must give me kò bá jẹ́ one naira ọlọ́run afálùbáríkà sí so ẹ má dẹ̀ máa wò pé kí ni mo fẹ́ fún yín níyàn kan fún yín ní five hundred thousand èèyàn fún mi ní two million ọlọ́run olódùmarè wàláì wọ́n fún mi ní owó tó ju two million lọ dash ọlọ́run ọba tí mo fi ṣe ẹlẹ́rìí nínú ọdún yìí nínú ọdún yìí owó tí mo ti gbà lọ́wọ́ individual lọ́wọ́ àwọn fans ni tó jẹ́ wípé akọ̀wò mákọ̀ni ẹ send account yẹn tí máa ma wọ account mi one million ìgbà míì two million ìgbà míì bóyá five hundred but adẹ̀rẹ́ ni tó fún mi ní fifty thousand so ìyẹn ò mí pé bóyá ẹ̀yọ̀ kan fún mi ní five million kí wọ́n wá kí wọ́n á ní kó fún mi ní five million i just mo kàn fẹ́ gift lọ́wọ́ yín ni níjọ́ birthday mi nítorí orin yẹn ah in fact ẹ bá ń gbọ́ àwọn orin evergreen ni so ẹ̀yin obìnrin ẹ jọ̀ọ́ ẹ má ẹ gbìyànjú láti kọ sí mi from diaspora ẹ̀yin obìnrin náà ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ wà ní nàìjíríà tẹ́ ẹ ti retire tẹ́ ẹ fẹ́ obìnrin ẹ gbìyànjú láti kọ sí mi mo láwọn obìnrin tó ń jẹ́ directors fees and everything but ẹ̀rù ń bà wọ́n fún àwọn ọkùnrin naija but wọ́n bá rí èèyàn tó matchmake wọn ọkàn wọn máa ń túbọ̀ ń balẹ̀ díẹ̀ mi ìrírí wàá ṣe ṣó mo kàn ní kí wàá sọ fún ẹ̀yin èèyàn torí mo sọ fún yín pé mò ń lọ holiday so ó ṣeé ṣe pé àwọn fans mi dẹ̀ ti warn mi pé kí n má ṣe show mo lè máa post o àwọn ò fẹ́ rí mi holiday ni mo ń lọ ṣe kí n lọ ṣe holiday mi ò gbọdọ̀ ṣe any show so mi ì rò bóyá mo lè abide by that but at least màá post so ẹ jẹ́ kí n máa fi ìsí ìṣe àlọ ẹ má gbàgbé ilẹ̀ danabit o ó sì ń ta wàràwàrà ẹ má dẹ̀ gbàgbé um, Titanic K2 láti iléeṣẹ́ Yemkem International mo ti ní pé kẹ́ ẹ pè wọ́n sórí zero eight zero double six double six six three five nine zero eight zero double six double six six three five nine ẹ pò wọ́n fún Titanic Titanic k two èyí tán fún mi mo ti fún yàn wọn mọ̀ pé mo sì máa bá wọn ṣe pé kinní so èyí tán fún mi but ẹ pè wọ́n sórí ẹ pè Yepkem International lórí plus two three four uh, eight zero double six double six six three five nine and kéde pé bi sórí plus two three four seven eh, seven zero triple four triple three one six so kẹ pé èmi náà sórí plus two three plus four four seven zero seven four zero four eight five one two three four fún àwọn tó bá fẹ́ ra alẹ̀ ẹ jẹ́ kí n máa fi ìṣìṣe àlọ́ màá drop iṣẹ́ tí mo fẹ́ drop màá drop ẹ̀ lọ́la bó ẹ̀yin ọkùnrin ẹ̀yin obìnrin ẹ kọ sí mi fún partner pàápàá ẹ̀yin tẹ́ wà ní diaspora àtẹ̀yin obìnrin tẹ́ wà ní diaspora tẹ́ fẹ́ ọkùnrin ní naija ẹ má hesitate láti kọ sí mi the code is 0409 2004 gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe orin fún mi orin yẹn kó wọlé ìjọ birthday mi láti alẹ́ third or alẹ́ second mo ò ní gba orin mọ́ so that àwọn tí mo ti post kí wọ́n lè trend ṣe mọ̀ pé tí n bá fi sórí page mi a lè trend but tí n bá lọ ń gba orin títí di second kò ní trend dáadáa so gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe orin fún mi àsìkò ti tó láti máa drop orin yín díẹ̀díẹ̀ torí ẹ̀yin tẹ́ ti kọ sí mi tí mo ní kẹ́ ní sùúrù àsìkò ti tó láti máa drop ẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ká máa fi create awareness pé o oh four o oh nine is the kókó ẹ jẹ́ kí n máa fi sí ìṣàlọ àárira láyé orí má ṣe mí níyà òṣì. abaniláyé jẹ́. Eh, mo má ṣe yọ ní bàbá òṣì. abaniláyé jẹ́. ìyá ajára búka ìyá o. ọlọ́mọ ṣe bẹ́ẹ̀. bàbá régedèdè bàbá àdánù. orí má ṣe mí níyà òṣì. abaniláyé jẹ́. ọlọ́mọ yẹn bọmọ mi lójú jẹ́. ọlọ́mọ yẹn bọmọ mi lójú jẹ́ o ṣe mí ní ìyá òṣì. abaniláyé jẹ́. kó má ṣe ọ ní bàbá òṣì. abaniláyé jẹ́. Ah. ìyá ajára búba ìyá òfin. ìyá òfin. bàbá rédèrèdè bàbá àdánù. orí má ṣe mí ní ìyá òṣì. abaniláyé jẹ́. ẹni ò nílú ẹni. ẹni ò nílú ẹni. ẹni onírú ẹni. kò lè mọ òyì ẹni. kò lè mọ òyì ẹni. kò lè mọ òyì ẹni. kò lè mọ òyì ẹni ẹni ò láṣọre lórí ìkọ́. ẹni ò láṣọre lórí ìkọ́. ẹni ò láṣọre lórí ìkọ́. ẹni ò láṣọre lórí ìkọ́. kí ni a ṣe. afaṣọ ẹlòmíràn jẹ. àti kìtìlì. afaṣọ ẹlòmíràn jẹ. ẹni faṣọ ara rẹ̀ lulẹ̀. ẹni faṣọ ara rẹ̀ lulẹ̀. ó ti bá tẹ̀. Ah akọṣẹ lomi ò yà sí wẹ́wẹ́ o akọṣẹ lomi ò yà sí wẹ́wẹ́ akọṣẹ lomi ò yà sí wẹ́wẹ́ akọṣẹ lomi ò yà sí wẹ́wẹ́ bí ìyá bá bá yé jẹ́. bí ìyá bá bá yé jẹ́. bí bàbá bá bá yé jẹ́. bí bàbá bá bá yé jẹ́. tọ́ kúrọ́ tọ́ ṣèké. wọ́n kúrọ́ tọ́ tún ṣèké. wọ́n kúrọ́ tọ́ tún ṣèké. wọ́n kúrọ́ tọ́ tún ṣèké. tọ́ sòwò ojú wọn ò tó. tọ́ sòwò ojú wọn ò tó. Ah. wọ́n ń sọ ojú wọn. kí ni ó ṣẹlẹ̀ sọ́mọ wọn. àánú àjìnà sọ́mọ wọn. Ah. àwọn ìyá kan ń bẹ. àwọn ìyá kan ń bẹ. àwọn bàbá kan ń bẹ. àwọn bàbá kan ń bẹ. ní àwọn ìyá kan ń bẹ. àwọn ìyá kan ń bẹ. àwọn bàbá kan ń bẹ. àwọn bàbá kan ń bẹ. ènìmọ̀ sẹ́lẹ̀kẹ̀. ènìmọ̀ sẹ́lẹ̀kẹ̀. ènìmọ̀ sẹ́lẹ̀kẹ̀. ènìmọ̀ sẹ́lẹ̀kẹ̀. wọ́n búrẹ́ wà nínú àtúntò. wọ́n búrẹ́ wà nínú àtúntò. wọ́n àfọ ìwé náà. wọ́n búrẹ́ wà nínú àtúntò. àtúrọ̀ tàbí ìgbọ́. àtúrọ̀ tàbí ìgbọ́ tí wọ́n dàbí olùkọ́ wọ́n parọ́ pé olùkọ́ ṣèṣèrè wọn ń dá ṣèṣèrè wọn máa ń dá kọ́kú ìbàdí wọn ṣe ìràgàdo ìbàdí bí bọ́ọ̀sì ìbàdí wọn ṣe ìràgàdo ṣẹ́ ẹ̀ láyé kò ní ṣẹ́ ẹ̀ láyé kò ní ṣẹ́ ẹ̀ ní mìíràn ní dẹ́kẹ́ tó máa pẹ́ lòmí ẹni àbáta káfíńrè ẹni àbáta káfíńrè ó wá lọ́wọ́. níbẹ̀. olóhùn àti tọ́lọ́wọ́ ẹ̀. ṣé wọ́n bá wúlò lójú. ẹ má ṣe bá àwọn.